ìròyìn ní wàjówàjó la mú wá fún wa yìí o ọwọ́ ṣíkí ọlọ́pàá ó ti tẹ ẹ arákùnrin kan àti arábìnrin kan tí wọ́n ní wọ́n jí ọmọ gbé àti olúbi ẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n o àwọn méjì wọ́n jí ọmọ gbé ọmọ tuntun jòjòló nígbà tí ìyá ẹ̀ rọbí ẹ̀ àtọmọ àti olúbi ọmọ méjèèjì ni wọ́n gbé lọ nípínlẹ̀ Ondo ni o àkókò southwest local government ẹ̀yin tí ẹ bá mọ area ibi tí wọ́n ń pè ní ìṣùà ìṣùà tẹ́ ẹ bá lọ sí ọ̀nà àkùngbá tẹ́ ẹ ń gba ìfira tẹ́ bá ẹ̀yin tẹ́ bá gba kogi wọlé tẹ́ ẹ gba ibilò láti ibilò ẹ máa jáde sí ọ̀nà ọ̀kà láti ọ̀nà ọ̀kà ẹ jáde sí ìṣùà ìṣùà bá ti kúrò níbi lò ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o ọwọ́ síkí ọlọ́pàá ó tẹ arábìnrin kan àtàrákùnrin kan tí wọ́n jí ọmọ tuntun gbé ọmọ tuntun jòjòló pẹ̀lú olúbi ẹ̀ òun ni wọ́n máa jí gbé lọ <laughs> kí la ìṣòtọ́ nísìnyí àní nǹkan tó ṣẹlẹ̀ nínú nàìjíríà ó lágbára báyìí ó lágbára gidi ẹ wá sọ fún wa báyìí pé kí ni ó yẹ fi ọmọ tuntun ṣe o àtọmọ àtolúbi olúbi ọmọ àti ọmọ tuntun tí wọ́n gbé hmm kẹ́lẹ́dìmọ̀ rẹ̀ ṣàánú fún wa báyìí ni o ìfẹ́ olúwa akínjíṣẹ́ ọmọ bíbí ìlú ìṣùwà yẹn ni tọ́ni ọjọ́ orí ẹ̀ jẹ́ ogójì ọdún àti oyèwọlé margaret tí wọ́n jẹ́ ọmọ ẹ̀fàléní àádọ́ ẹ̀fàléní àádóje òun ni ìyá yẹn hmm. wọ́n ní babaláwo kan àti ìyá ìyá ẹni tí ó bímọ àwọn méjèèjì báyìí òun ni ọlọ́pàá ti kó o kí Elédùmarè wá ṣàánú fún wa báyìí o nípínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ báyìí o alákọ̀ọ́tà ah! hmm. sọ nìyẹn wípé a ní nǹkan ò rọgbọ nínú ìlú kí wọ́n sì bá wa máa ṣe gbogbo àwọn òfintótó wọ̀nyí káwọn ọlọ́pàá àwọn agbófinró ẹ ṣiṣẹ́ yín ọmọ tuntun jòjòló tó ṣẹ̀ ń bá ìgbésí ayé ẹ̀ ń bọ̀ òun ni wọ́n ti jí gbé àtòun àtolúbi ẹ́ wọ́n á fi jó oògùn àbí kí ló ẹ fi ṣe á sọ fún wípé ká jíra wa gbé kẹgbẹ́ ọmọ kẹgbẹ́ bàbá òun kọ́ ni ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àní kí a pín kí oníkálukú dá dúró kí Yorùbá dá dúró kí àwọn arẹwà kọ́ dá dúró káwọn Biafra kọ́ dá dúró òun nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí o òun nìkan lọ́nà àbáyọ o wípé ẹ bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ ń pa ògo ọ̀la nìyẹn o ọmọ tuntun kékeré yìí báyìí tó tẹ̀ tí ọ̀tẹ̀ tí ẹ̀tẹ̀ yẹn kọ́ tẹ̀ bí kalẹ̀ tọ́kẹ́ tó jí gbé nínú olúbi ẹ̀ wọ́n dẹ̀ gbé ọmọ ọlọ́mọ lọ ọmọ tẹ́ gbé ó lè jẹ́ òní president lọ́jọ́ ọ̀la ó lè jẹ́ gómìnà ó lè jẹ́ adájọ́ ó lè jẹ́ pílọ́ọ̀tì kí ló dé tẹ́ sì ń dẹ́ ẹ̀mí àwọn ọmọ kéékèèké légbodò nítorí ọlọ́run nítorí ọlọ́run àwọn ni àwọn tí wọ́n mú leléyìí ojú wọn rèé o ojú àwọn tí wọ́n mú nìyẹn àwọn tí wọ́n jí ọmọ tuntun gbé àti olúbi ọmọ àwọn lè yẹn o nípínlẹ̀ Ondo ìlú Ìṣù Àkókó Àkókó South South West Àkókó South West local government nípínlẹ̀ Ondo ṣe ti rí a ní nǹkan ò fararọ nínú ìlú àwọn gómìnà wa àwọn gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti banú ìlú jẹ́ àwọn gbogbo nǹkan tó yẹ kó fi máa ṣe ètò ìlú kí ìlú fi dàgbàsókè àpò wọn ni wọ́n ń kó sí ìdí tí a fi ń pariwo fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn o ìdí tí a fi ń pariwo fún èmi àti yín orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ṣíkí ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n o the state police public relation officer Mrs. Funmilayo Odunlami said in a statement on Friday ó ṣẹ̀ṣẹ̀lẹ̀ báyìí ni that the baby and the placenta went miss when the mother was unconscious after the delivery of the baby. Chibetiri. The PRO said on the 1st of December, a case of suspected murder was reported at Ishua Division that one Oyewale Oluwaseun, who just gave birth, could not give a satisfactory account of her baby. Eh -eh whereabouts wọn the complainant stated that his sister had been pregnant for nine months and observed that she had delivered and when I asked about the baby she claimed the baby that he has died and has been buried with hey he has died and he had buried of the, with uh, the placenta of their mother without inform any family member ṣe ń gbọ́ story ìyẹn statement ilé tí wọ́n kọ kalẹ̀ wípé ìgbà tí wọ́n béèrè ọmọ ń kọ́ torí pé ìgbà tí ìyá bí ọmọ ìyá wà unconscious ọmọ ń kọ́ wọ́n ní ọmọ padà ọmọ ṣaláìsí wọ́n ti sin ọmọ pẹ̀lú placenta láìmọ̀ wípé wọ́n ti gbọ́mọ já àṣírí ṣẹ̀wá tó báyìí wípé wọ́n ṣèwádìí wọ́n wá rí wípé ṣe ni wọ́n ti gbé ọmọ o wọ́n gbé ọmọ ni o. ó mà wá ṣe báyìí o ní nǹkan tó ṣẹlẹ̀ nínú nàìjíríà lẹ́ ń gbọ́ yẹn o àní kí lẹ́dìmọ̀ rèé ṣàánú fún wa gbogbo nǹkan wọn yóò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ máa tẹ̀síwájú báyìí o àfi ká gba orílẹ̀-èdè wa kó ní kálukú dá dúró kó ní kálukú wà lórí ilẹ̀ ká lè gbé ìgbé ayé ìrọ̀rùn ká gbé ìgbé ayé àlàáfíà nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú báyìí kò bójú mu o wọ́n sọnù lẹ́ni wọ́n sọnù lọ́la wọ́n wá ọmọ lẹ́ni wọ́n wá ọmọ lọ́la ẹ ọmọ kan ó gbé ìyá ẹ̀ sí láàyè ìkan fá ìyá ẹ̀ lọ́mú lọ ó fá ìyá ẹ̀ lẹ́sẹ̀ lọ yí gbogbo nǹkan gbogbo ìròyìn wọ̀nyí ó ti wá dojú sú ni báyìí o kí ló dé àwọn adarí wa wọn ò sì wá kankan ṣe sí àwọn àgbààgbà àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ olóṣèlú ṣe bẹ́ẹ̀ ti rí o wọ́n dákẹ́ báyìí wọ́n wòran wọn ò wọn ò ṣe nǹkan kan sí ìdí tí a fi ń pariwo lákọ̀ọ́kọ́ ni pé ẹ má dìbò fún wọn ẹ ti rí àwọn tẹ dìbò fún báyìí ẹ wo oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìlú èwo ni wọ́n dá sí nínú ẹ̀ èyí tó yẹ kí wọ́n dá sí báyìí wọ́n ń sọ fún wọn wípé kán fi kún owó epo fún yín ni wọ́n ní kán fi kún owó epo wípé iye tí wọ́n ta epo yẹn wọ́n ní kò lè favour federal government ṣe bẹ́ẹ̀ ti rí àwọn èèyàn sì ń para wọn lójoojúmọ́ ebi ń pa àwọn ènìyàn àwọn èèyàn ò ríṣẹ́ ṣe àwọn èèyàn ò rówó ná ṣùgbọ́n àwọn federal government wọ́n jòkó síbi tí wọ́n jòkó sí wọ́n ń pín owó lọ bó ṣe wù wọ́n ìdí tí a fi ń sọ fún wa nìyẹn lọ́jọ́ kìíní àná wípé orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ́nà àbáyọ ṣe bẹ́ẹ̀ ti rí wọ́n bí ọmọ ọmọ òòjọ́ àtòun àti placenta báyìí wọ́n gbéra wọ́n fún ìyá ọlọ́mọ wọ́n fún ní sítórì ọmọ padà ẹ wọ́n ti bẹ́rì ọmọ ní ìgbà tí wọ́n ṣèwà bọ̀ wípé àṣìṣe ni wọ́n gbé ọmọ àtọmọ àti placenta wọn ò rí ní ìpínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ o ìṣù àkókò àkókò south west local government ẹ̀jẹ̀ bá mọ ìṣùà lọ kò jìnnà sí ọ̀kà kò jìnnà sí ọ̀kà àkọ́kọ́ tẹ bá ti ń bọ̀ láti kogi tẹ bá ti kúrò ní ibi lò bí ròbó tó ìrìn fifteen minutes sí ibi lò ẹ máa dé ibi lò láti ìṣùwà kò jìnnà sí ọ̀kà ọ̀kà àkọ́kọ́ bá kúrò lọ́kà ẹ máa lọ sákùngbà ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá mélòó wá ni àwọn adarí wa tó sọ wípé àwọn ti gbọ́ wọ́n máa ń sọ etí nù ni wá ṣe bí ìgbà àwọn ògbọ́ ìdí tí àwọn bàbá wa Professor Bánjí Akíntóyè bàbá wa Ìgbòho Òòṣà tọ́torí dìde leléyìí o wípé àwa ìran Yorùbá ká gbára wa kúrò lóko ẹrú ká bọ́ kúrò lóko ẹrú Fúlàní gbogbo àwọn ọkọ̀ àlùmọ́ọ́nì eléyìí tí a ní ká lè máa rí i lò ìjẹ́ wọ́n tẹ gbẹ̀rẹ̀kẹ́ lù ú pé a ní ìkọ̀ àlùmọ́ọ́nì mọ́ wọ́n ya owó lójoojúmọ́ ni ṣùgbẹ́ ti rí tó sì di iye owó tí wọ́n rí orí àpápá pọ́ọ̀tù nìkan a sọ fún wa níbí lọ́jọ́ kèlò síbí eleven billion ni wọ́n generate daily revenue eleven billion naira daily revenue àpápá pọ́ọ̀tù a ò tí sọ̀rọ̀ gold o wọn ò sọ̀rọ̀ diamond o bitmain o wọn sọ̀rọ̀ petrol o crude oil o Papa Port eleven billion daily revenue síbẹ̀ ti rí síbẹ̀síbẹ̀ náà wọ́n ń lọ world bank wọ́n ń yáwó wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn owó tí wọ́n wá yá o àti gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí a ní o kí ni wọ́n fi ṣe ìjẹ́ ó yọ lára ẹ̀mí àti yí àwọn èèyàn lẹ́rí pé bóyá sápá ló pa wọn lórí o bóyá ìlú ló le koko o ló mú wọn lọ gbé odidi ọmọ tí wọ́n ṣẹ̀ bí ọmọ òòjọ́ àtòun àti placenta ẹ̀ báyìí tí wọ́n gbé tí wọ́n pòórá. síbẹ̀ tí rí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ ni ṣé bí ìlú ṣe fẹ́ máa tẹ̀síwájú leléyìí báyìí ẹ́ òun látọrí pariwo wípé orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ sí gbogbo wàhálà tó wà lẹ́yìn ìdí sì nìyẹn tí akíkanjú ọkùnrin ogun owó bàbá dábì tí wọ́n fi dìde tán tí bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè táwọn náà dìde tán wípé àní ìran Yorùbá jẹ́ ká bọ́ kúrò lóko ẹrú tó wá kù sọ́wọ́ àwọn adarí wa àwọn alájẹbánu àwọn ọ̀jẹ̀lú tọpẹ́ra olólóṣèlú ṣe é ti rí o kẹ́lẹ́dìbọn ràn wá lọ́wọ́ o orílẹ̀ Yorùbá òun nìkan lọ̀rọ̀ àbáyọ sí gbogbo wàhálà ilé tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ wọ́n jíyàn gbé lẹ́ni wọ́n jíyàn gbé lọ́la orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ̀rọ̀ àbáyọ ẹ̀yin olólùfẹ́ àwọn ìpátá ni àkí ní orí ìkànnì wa níbí ẹ̀yin náà ẹ̀ bá wa fi èròǹgbà tètè yín sí abẹ́ fọ́rọ̀ yìí o ẹ̀yin tẹ́ ẹ wò wá ní orí youtube wa ẹ̀yin tí ẹ ṣe wí rí fọ́rọ̀ wa tẹ̀ tí bá wa subscribe ẹ bá wa subscribe Àṣàkẹ́ TV show ẹ bá fi èròǹgbà tì í sí abẹ́ fọ́rọ̀ yìí a ò ní dààmú o a ò ní sọdún tọmọtọmọ o àníṣẹ́ níwọ̀nba tó kọ́dún ìkó parí a ò ní fira wa ṣe àwátì o wọn ò ní wá wa ti o a ò ní